nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́. one nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́. one nation fọwọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́ èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. one nation fúlàní nation ni a ò ṣe mọ́. ṣe wọ́n ń lè ṣàn fọ́gọ́ta ọdún ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. one nation Fulani nation ni a ò ṣe mọ́ Yorùbá nation ni àwa ò fẹ́. ológo ń bọ́ ló forin asọ́dọ̀ ló olóko ni yorùbá a ò kó fún ṣe mọ́. foundation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ń fẹ́. bá mọ bí a ń rè a mọ bí a ti wá èyí a ṣe foundation tó ká padà sílé. foundation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa fẹ́. odò tí ń ṣàn kẹlẹ̀ kan tó so máa dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. odò tí ń ṣàn kẹlẹ̀ kan tó so máa dágún akátá tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. odò tí ń ṣàn kẹlẹ̀ kan tó so máa dágún pátápátá tó sówó àpò ibi ni wọ́n fi ṣe. aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. òjò tí ń ṣàn tẹ́lẹ̀ kan kápátá tó sówó àpò. kúlé nínú ilé o gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọlúkà great tv gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá níbikíbi tí ẹ ti ń wò wá káàkiri àgbáyé mo kí gbogbo yín mo kí yín nílé nílé mo kí yín lọ́jà lọ́jà mo kí yín ní oko lóko gbogbo ibikíbi tí ìbáwò tẹ wà tẹ ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ bí ògo ti jẹ́ ti ọlọ́run nípa àánú rẹ̀ gbogbo yín lẹ máa kéré oko wálé ẹ̀yin tẹ́ wà nírìn àjò ẹ̀ nítàjò gbé sájò ẹ̀yin tẹ́ wà nídàálẹ̀ lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe lọ lẹ ṣe máa wálé pẹ̀lú ọlá ńlá àti àti ẹ̀yẹ ẹ wà ní kábàámọ̀ pé kí ló dé tẹ ẹ rìnrìn àjò lágbára Ọlọ́run ọba tí ń pa wá mọ́ tí kì í tògbé á túbọ̀ máa bá mi ṣàlàbò lórí gbogbo yín lórí kò ní jẹ́ kẹ́ ẹ ní sunkún ẹ ní rí ìdààmú lórí ọmọ lórí ọkọ lórí aya ẹ ní rí wàhálà ẹ ní rógun ìdààmú ẹ lágbára Ọlọ́run Ọlọ́run àtúbọ̀ á máa gbé ọwọ́ gbogbo yín àtúbọ̀ máa gbé sókè mo dúpẹ́ lọ́wọ́ yín o lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ fún àdúró tì yín gbogbo ìgbà Mm, ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́ dúpẹ́ mo dúpẹ́ pọ̀ Ọmọlúkà ni mò ń jẹ́ kó dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé ẹ̀yin olólùfẹ́ mi pápátá ẹ wá bẹ̀rẹ̀ sí ní pín ètò yìí àní pẹ́ lẹ́nu ẹ̀ lénìí ní kọ́mọ́kọ́mọ́ náà la máa ṣe bóyá nítorí pé mo dẹ̀ mọ̀ bó ṣe rí lára ni láàárín oṣù èmi a máa lo data bí o ní fifty sí sixty thousand gbà mìíràn àrígbà tí mò ń lò jù bẹ́ẹ̀ lọ eléyìí tá a ṣe tó tàn yín sí àṣìlò bíi oní twenty thousand tá a ṣe bóyá ló sì pé ọjọ́ bíi mẹ́rin àbí márùn-ún tá a ṣe ó ti ń fún mi ní signal bó máa tán so àwọn ìdí tèmi ṣe máa ń ròó pé kò rọrùn fáwọn míì náà láti rí data láti fi wo program two hours three hours so ni mo ṣe máa ń prefer ó pẹ́ program mi pẹ́ jù kó jẹ́ wákàtí kan tá a bá ti lálejò ẹ̀yin tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní Facebook ẹ máa bá mi pín ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ní Facebook ẹ máa pín ẹ máa pín ẹ máa pín kí ẹ dẹ̀ máa fọ́lò ọmọlúkà great tv page bákan náà ni ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí nínú youtube ẹ máa bá mi pín ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ṣẹ̀ dé tẹ́ ẹ̀ ti subscribe tẹ́lẹ̀ ẹ bá mi subscribe sí ọmọlúkà great tv youtube ẹ tẹ̀ ẹ́ so that anytime tá a bá ti fẹ́ ṣètò tàbí tá a bá ní program wọn á máa notify yín ẹ̀ lè máa mọ̀ ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ ní o ẹ̀yin olólùfẹ́ wa nínú tiktok náà ẹ bá wa pín ẹ dẹ̀ máa hit power tap yẹn máa bá wa tap ẹ máa tap ẹ máa tap ẹ so that ìyẹn ni like ẹ bá ti ń like ẹ ètò àmà tẹ̀síwájú ẹ ṣeun mo dúpẹ́ ìmọ̀ràn la mú wá lẹ́rìí ṣùgbọ́n kí n tó kọjá sórí àmọ̀ràn tí mo fẹ́ gbà tí wọ́n bá sọ pé ẹ̀yà tó kún fún àbòsí jù lágbàáyé ẹ̀yà Ìgbò ni mi ò wá láti insult Ìgbò lẹ́yìn o but màá sọ ẹ mọ̀ pé ibi tí mo dé yìí mi ò èmi i don't send anybody níbi tá a dé dúró ọ̀rọ̀ ti dójú ọ̀gbagadé ibi tá a ti ní tá a ti ní fọwọ́ bu ọ̀rọ̀ mọ́. àwọn Ìgbò àwọn náà ya alábò sáyìn jù ní gbogbo àgbáyé tí mo mọ̀ gbogbo ìwà ibi gbogbo ìwà ìkà ló kún ọwọ́ wọn a mọ̀ pé Yorùbá náà ò dáa ṣùgbọ́n kì í ṣe pé kí Yorùbá má dáa yẹn kì í ṣe bíi ti àwọn ìran Ìgbò mo rí àwọn fídíò kan wò lẹ́ni wọn láwọn kan kóra wọn jọ níwájú UK Nigeria embassy ní UK wọ́n pariwo give us Obi give us Obi give us Obi kọ́ give us Obi ni Obi àbàtàlẹ̀ bá nìkan fún yìí ẹ̀yìn ìka ènìyàn ẹ̀yìn ìka ènìyàn máa dàrú ẹ̀dá ìka kì í ṣe Nàìjíríà ilẹ̀ wa nígbà tí àwọn Fúlàní ń pa tó ń jí gbé tí gbogbo ẹ̀ ń dàrú tìlú le kókókókókó ẹ̀ irú yíwọ̀n ẹ jáde sí gbangba ní UK níbẹ̀ kẹ́ lọ pariwo wípé enough for bad government ẹ̀yin wọ̀nyí ẹ̀ lè jáde kẹ́ pariwo give us Biafra ẹ̀ wá ń jáde sí i kẹ́ pariwo wípé enough of killings enough of kidnapping enough of bad government in Nigeria ìyẹn ò kàn yín torí pé kí ni ẹ gbàgbọ́ pé ti wà lábroad tẹ́yìn tẹ́ kúrò ní Nàìjíríà tẹ́ lọ sábroad tẹ́ wá tí abroad ṣe ń sọ́pọ́tì òṣèlú ní nàìjíríà yìí tẹ́ ń sọ́pọ́tì olóṣèlú ẹ̀ ní kéré ẹ̀ ní kéré òkò délé bẹ́ẹ̀ ni èpè ni mo èpè lórí yín gbà èpè yẹn ni màá máa ṣe fún yín torí ẹ kúrò tí nàìjíríà bá rọ̀ yín lọ́rùn in the first place tó bá rọ̀ yín lọ́rùn ẹ̀ ní kúrò ní nàìjíríà kẹgbọ̀nà òkè òkun lọ nígbà tí ẹ tún dé òkè òkun yẹn tẹ́ ẹ débẹ̀ ẹ tún fojú yín rí nǹkan tíjọba wọn ń ṣe fún wọn ọ̀pọ̀lọpọ̀ yín ò níwèé síbẹ̀ ẹ lórí ọ̀fẹ́ àti gbóúnjẹ ọ̀fẹ́ ẹ gbowó tọ́nà máa ń sọ fún àwọn tí ò níṣẹ́ ẹ gbà á bí ìlú ṣe tòrò bó ṣe dáa tó níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín aago mẹ́ta òru ẹ̀ bó ṣe wù yín ojú yín ò fọ́ etí yín ò di ẹ rí gbogbo ẹ̀ pẹ̀lú gbogbo ń tẹ̀ rí yìí ẹ rí nàìjíríà tẹ̀ ti kúrò lára yíyan tó pàpà ń sọ̀pọ̀tì àwọn olóṣèlú nàìjíríà ẹ pé irú ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ ẹ pé orí yín ọpọlọ yín ti dúdú ẹ lè jèrè láyé àtọ̀run if you are a Nigerian living in the diaspora living in abroad and you are still supporting any politicians in Nigeria o lè jèrè láyé àtọ̀run o ní kéré òkò délé ó máa gbé sájò ni àṣẹ dẹ̀ mú abakúkú kan pọ̀ ó ṣe bẹ́ẹ̀ mo wà surprise nígbà tí mo rí táwọn yẹn jáde tẹ́ pariwo give us Obi ẹ̀yin ènìyàn rádaràda lásánlàsàn ẹ kàn fẹ́ para yín Tinubu ti jẹ́ ó ti jẹ́ kò sí tẹ́ fẹ́ ṣe gẹ́yìn olórí burúkú kan kẹ́ jáde kẹ́ máa pariwo ee ọmọlúkà ó ti ń sọ̀pọ̀tì Tinubu kí ló kàn mí pẹ̀lú bóyá ti Tinubu ti jẹ́ ó ti jẹ́ mi ìkúkú bá Tinubu jà tẹ́lẹ̀ ó ti wọlé ó ti wọlé kò sí débẹ́ta láyé fẹ́ ṣe sẹ́yìn ibo ẹ̀ rígì ni wọn ò rí kì nílẹ̀ Ìgbò ni ẹ máa wo ọgbẹ́ tí ẹ máa wo àwọn eréko kókó wọ̀nyí ẹni tó rí kì nílẹ̀ Ìgbò ó ń challenge ẹni tó wà nílẹ̀ Yorùbá pé ó rí kì election ẹni tó rí kì nílẹ̀ Ìgbò ó ń challenge ẹni tó wà nílẹ̀ Yorùbá pé ó rí kì election ẹni tó wà nílẹ̀ Haúsá ó ń challenge ẹni tó wà nílẹ̀ Ìgbò pé ó rí kì election ẹni tó wà nílẹ̀ Yorùbá òun náà ń challenge ẹni tó wà nílẹ̀ Haúsá pé ó rí kì ẹni pé orí yín gbálẹ̀ kò Obi was a governor for eight years. Atiku was a vice president of Nigeria for eight good years. Atiku was a former director general of, I mean, uh, director general of custom, be controller general custom ní Atiku kó tó di pé president a eh, vice president for good eight years. Tinubu was a uh, governor for Lagos State for eight good years. Orí gbogbo yín ò ẹ rí ìran ojú yín ò rí pé gbogbo àwọn tó jáde tó fẹ́ kọ̀ǹtẹ́sì yìí kò sí nínú wọn tó ṣe trust you cannot come out then that there, there should be no election in Nigeria you cannot go to the embassy kẹ́ ẹ lọ pariwo pé no election in Nigeria ó wọlé tán ṣẹ̀ṣẹ̀ pariwo give you òbí ó bí àbàtà ní kẹ́ ẹ lọ béèrè fún tàbí ó bí ìgòrò ẹ̀yin olórí burúkú gbogbo ẹ̀yin ìka ènìyàn gbogbo ẹ ẹ ẹ fẹ́ràn àwọn èèyàn tẹ́lẹ̀ ara yín lẹ nífẹ̀ẹ́. I was watching that video mo rí yín tẹ jáde gbé pé ah! ẹ ní jèrè gbogbo yín tẹ lọ bẹ yẹn pápátá ẹ ní jèrè ìgbà táwọn Biafra kan jáde tán pariwo Biafra we want táwọn ọmọ Yorùbá ń jáde give us Yorùbá nation enough of killing enough of this genocide ó ẹ sí láyé ń bà yẹn tí Nàìjíríà dàrú tí gbogbo ẹ dorí kodò you are not alive to shout to come out to protest so bí ni messiah orí yìí ti gbálẹ̀ if you believe there is a messiah among Nigerian politicians mo ti sọnu programu mi rí even tó o bá gbàgbọ́ ju Jésù Kristi lọ tó o gbàgbọ́ kó o tó join Nigerian politics tó jẹ́wọ́ lo gbàgbọ́ jù láyé o gbàgbọ́ ju Jóòbù tí Bíbélì sọ fún wa pé ó gbàgbọ́ jù àbí Abrahamu tó o bá join Nigerian politics you will become a devil automatically you are a devil for the fact pé ojú ẹ̀yin Nigeria politics here, ó ti di devil so ẹ mọ̀ tẹ́lẹ̀ gbogbo olóṣèlú Nàìjíríà pátápátá ẹ mọ̀ pé kò sí èyí tó dáa nínú ọmọ ìbọn Nàìjíríà ìbọn gbogbo olóṣèlú tó jáde nínú ẹ̀ làwọn ọmọ ìbọn èwo ló dáa nínú ìbọn ìbọn fúnra ẹ̀ gan ò dáa ìbọn fúnra ẹ̀ ò dáa ẹ jẹ́ ronú ẹ jòkó síbi kan ẹ kórìjọ ẹ pariwo gíbi irú òbí kò ní dá fẹ̀yìn àtòbí yín gbogbo yín ẹ fi rúlẹ̀ tí àwọn ẹ̀yìn dá pariwo after election orí yóò pé campaign after election eh, they will reverse they will do this mo ń sọ mo tún sọ di ọ̀la I will never support that election because mo mọ̀ pé kò wúlò kò sí tó já mọ́ the highest tí Tinubu lè ṣe mo ti sọ nínú programu mi lánàá àbí jẹta the highest Tinubu can do ni wípé kó kó kó kó kàn kó kàn yan àwọn tó súnmọ́ yín wọ̀nyí tó súnmọ́ kó yàn wọ́n dà sí position bóyá mo lọ́kì mo rí nínú àwọn tó yàn tó súnmọ́ mi tó lè fún mi ní nǹkan jẹ ló bá tán tó bá fún mi èèyàn mélòó lèmi fẹ́ bọ́ ọ. That is the only thing Tinubu can do for you people ẹ̀yin tẹ́ inú yín dùn yìí pé ọmọ Yorùbá wọlé síbẹ̀ ẹ gbọ́n gan ni o mo sọ́rí lélẹ̀ ẹ gbọ́n ẹ̀yin tí inú yín dùn pé ọmọ Yorùbá ló wọlé àwa sọ fún yín tó lè mú kọ́ ọmọ Yorùbá yẹn pàfọ́ọ̀mù kó ṣe wípé this is the way out ṣùgbọ́n ẹ kọ̀ ẹni rárá ẹni ọmọ Yorùbá ṣáà ti wọlé ẹ kò sí wàhálà aṣojú yín aṣojú gbogbo wa ikú ò ní pa yìí kò ní pa ọmọ lúkà ńgbà tí gbogbo tó le kókókókó tó wọ̀ yìí aṣojú yìí bóyá ó máa lọlẹ̀ ní o bóyá ọdẹ máa máa lé sí ojú gbogbo wa láṣẹ ikú òní pàtàkì nù wa àbá ìwọ náà lè sàmì ikú òní pa àwọn òní sọ ẹ lọ́jọ́ I don't know anything about I have no interest in that election but Tinubu kì í ṣọ̀tá tèmi he's not my enemy he's a Nigerian in tóun sọ nìyẹn ṣùgbọ́n kì í ṣe ọ̀tá mi Obi ò kì í ṣe ọ̀tá mi Àtíkù ò kì í ṣe ọ̀tá mi kò sí inú wọn tó jọ̀tá mi But in the moment, election is not the solution to Nigerian problem. Bringing supporting any politician pé ẹni ló máa ṣe eléyìí ni his way out ẹ tọra yìí jẹ Nàìjíríà. That is just an advice. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ rán tẹ́ ẹ̀ ké kiri. Ẹ jẹ́ fọwọ́ yín lérán. Ìwà tá a ní kẹ́ ẹ ṣe tó tọ́ ẹ̀kọ́. Débọ̀ Macaroni ọmọ àlè ni ẹ́. Yes, you are a bastard. Èmi ni mo sọ bẹ́ẹ̀ jáde kó sùúlù sí court má repeat PTF fún you are a born bastard ọmọ àlè ọmọ ojú ọ̀rọ̀ lárí ni ẹ macaroni àtẹ̀yìn rádaràda kan ọjọ́ tí wọ́n pariwo ní ensars ṣèbó sákúrò bí àtìláàsì ni ìgbà tá a pariwo fún yín pé tó lọ nàìjíríà yóò mà tọ ẹ jẹ́ ká jọ jáde ká jọ pariwo ọ̀rọ̀ yìí you refuse ṣèbó jáde after tí wọ́n yìnbọn sókè ní ensars To bá fẹ́ prove kó fẹ́ jà fún youth wá dúró síwájú wà ẹ̀yìn ìbọn sẹ́ni ṣèbó orí bí Sowore ṣe ṣe tiẹ̀ nínú revolution ẹ̀ tó ṣe Sowore dúró kò sá ṣebí wọ́n sá so ìtò kí ìbò gba ilẹ̀ Yorùbá tàbí kí Fúlàní gbà á ìyẹn yẹn ló dùn mọ́ ẹ nínú tó fẹ́ fi san ẹ̀san fún Aṣíwájú àti Sanwó-Olú àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ àlè ni ẹ Macaroni. you are a bomb bastard èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n bá kó sọ́jọ́ orí òjò mi lọ you are out of your mind wọ́n wà kápá sókè àti gbogbo ẹ̀yẹ tó kù tẹ̀sẹ̀ wà ń pariwo campaign after election ìgbà tá à ń pariwo fún yín pé election ò lè solve problem ṣe bẹ́ẹ̀ kọ́ ni ẹ kórè yín jọ ẹ ń sọ̀kọ̀ ẹ ní òbí ló lè ṣe you forget that Obi is a Nigerian politician a devil will always be a devil Obi is a politician in Nigeria ẹ gbàgbé ọpọlọ yóò sọ fún yín ó wá di pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ play game àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló jọ rígì ìbò ìkíní rígì tiẹ̀ ìkejì rígì ṣe bí gbogbo bó ṣe ń lọ lágbá gbogbo bí Àtìkù ṣe lọ gbé àwọn tó fẹ́ háàkì Sábà wá Sábà ìtàn ní kán háàkì yẹn ni àwọn ará bídẹ̀ rí wọ́n dẹ̀ wò pé ibẹ̀ yẹn gan làwọn fẹ́ lò tẹ́lẹ̀ láti fi ṣe nǹkan tó fẹ́ ṣe tẹ́ ẹ̀ gbowó pẹ́rẹ́ǹtì mi ẹ jẹ́ jáde kó fi gbogbo ìgbésí ayé dánníláyé àti ọ̀run wọn kó má fi búra kí òbí lọ búra nídìí amadi oha kí Àtíkù kó lọ búra nídìí ibi tó ti ń kìsì èṣù ní Mẹ́kà kó búra níbẹ̀ kó fi gbogbo ayé tó níláyé ẹ̀ kó fi ṣe búra tí ò bá rí ìgbìbò tí ò bá tí ò bá fún àwọn ẹlẹ́kì kan lówó kí òbí náà búra ẹ̀ tí ò bá gbówó fún àwọn ẹlẹ́kì kan let them come out Can swear with everything that good they have in their life kọ́ wá fi ṣèbúra táwọn kan bá ń dọ́gbọ́n ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀yin mẹ́ta play game ìkan dẹ̀ mọ́ géèmù play jù yín lọ ọ̀hún ènìtàn ẹ̀fẹ́ para yín kú ẹ̀fẹ́ para yín kú. you can't travel by road again in Nigeria that's it ara tá a sọ nìyẹn so ẹ̀fẹ́ ẹ̀fẹ́ lura yín pa ẹ̀fẹ́ jọ play ẹjọ́ ta tẹ́tẹ́ ni ìkan dẹ̀ ìkan dẹ̀ wáìsì jù yín lọ ó wá sí agbẹ́ta ìwé ẹni Tinubu gbowó fún wọn ìwọ ò ṣe gbé tiẹ̀ lọ ó dọ́bù eré oyè tí Tinubu gbé fún wọn ẹ̀yin ò mọ wéè ni òun mọ wéè ó dẹ̀ ó dẹ̀ jẹ́ lọ wọn fẹ́ kú torí pé ẹnìkan wọlé orí yín gbálẹ̀ orí yín dàrú ẹ kó bó ṣe ṣe yín lọ Tinubu ti wọ̀ ọ́ kó ṣe lè tó fẹ́ ṣe mo ti sọ kò sábàání tó fẹ́ ṣe fún Yorùbá àbàní ẹ̀ ò ju kó yan àpọ́ínmẹ́ǹtì kó fáwọn ọmọ Yorùbá lápọ́ínmẹ́ǹtì lọ èké náà fọdún mẹ́rin tó fẹ́ lò tàbọ̀dún mẹ́jọ ni nǹkan kíní kan ó dá mi lójú ọjọ́ ṣe lọ kò sí nǹkan tó wọ́n lásìkò yìí tó máa lọlẹ̀ láyé kò ní lọlẹ̀ wá àbàdà reality lẹ́gbọ́n yẹn epo ni o tó bá tó bá fẹ́ gbé yín mọ́ra ó lè gbé yín mọ́ra kó rọra akọ́kọ́ drop ewé epo ajá wá sílẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń bò bá máa dé stage kan gbé padà sí level lọ tó bá wà ẹ̀ mọ kíní kankan nothing go change the only change is the change of government change of parastatals change of àwọn tó bá wà bẹ́ẹ̀ ó tán wọ́n bá change àwọn tó máa jẹun wọ́n á change àwọn tó ti ń jẹun nàìjíríà tẹ́lẹ̀ wọ́n á ní káwọn yẹn lọ sí ni wọ́n á change wọn sáwọn míì lọ́bàtà kí dẹ́ ṣe báwọn míì tán fẹ́ kó síbẹ̀ gan àwọn tó tún ti jẹ rí mi bọ̀ ọ̀pẹ tán ti jẹ last tọ́ọ̀nù tún ti kàn wọ́n what are we talking. à ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ wá ẹ̀ wá ẹ̀ ọmọ àlè ní gbogbo yín ẹ̀yin tẹ́ bá dọ́mọ Yorùbá tẹ̀sẹ̀ wá tako Tinubu wípé kìnnì kan a sọ fún yín tẹ́lẹ̀ ni ẹ̀yin jáde kẹ́ jà fún ìran Yorùbá rí ni ọjọ́ tó ń pa tó ń mu ẹ̀yin tẹ́ jẹ́ Nollywood ẹ̀yin ó lè ẹ̀yin ó lè ìka ènìyàn tẹ́ kọ̀ tẹ́ ní kìnnì kan ọjọ́ tó ń kidnap ọmọ Yorùbá tó ń pa àwọn ọmọ Yorùbá káàkiri mélòó nínú yín ló jáde tẹ́ protest láàrin ìgboro pé enough of Fulani killings mélòó nínú yín ẹ̀yin olòṣì olórí burúkú dédéédé ìkà àwọn tara ẹni nìkan ló mọ̀ selfishness selfishly <laughs> ìkà àwọn olórí burúkú ẹ jẹ wíta ìwé ẹ wá ń kóra yín jẹ pariwo ó pẹ́ kẹ́mi tó sọ pé òun á pa gbogbo yín dànù orí yín gbálẹ̀ gbogbo ẹ̀yin ọmọ àlè rédèrèdè wọ̀nyí ìbò mélòó ni Tinubu ní ní Enugu ìbò mélòó ni Tinubu ní ní ní Anambra ẹ̀yin olórí gbálẹ̀ mo tún sọ tẹ bá rò pé mo wá síbi wá ń dìfẹ́ǹdì Tinubu mi dìfẹ́ǹdì ẹ̀ Nàìjíríà irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ play game ni òun kẹ́ mọ tiẹ̀ ń play ó mọ tiẹ̀ ń play láti bì ó ti wáyé ó ti wáyé ìwọ ni àwọn ọmọ Yorùbá tó tún dìde tó tún pa ẹsẹ̀ tó máa ń sọ èèmọ̀ orí yìí gbálẹ̀ débọ̀ sọ́ra ẹ̀ orí yé gbálẹ̀ kí ló kàn mí pẹ̀lú gbogbo wọn yẹn ẹ̀rọ bí amọ̀ wá dìfẹ́ǹdì Tinubu àbẹ̀rọ bí amọ̀ mo so much love Tinubu tó yẹn náà àyẹ̀kọ́ bó ṣe ṣe yín lọ ó ti jẹ́ ó ti gbẹ fílẹ̀ jẹ́jẹ́ ẹ jẹ́ kó ṣe tó fẹ́ ṣe àwọn tó fẹ́ yàn ẹ jẹ́ kó yàn wọ́n káwọn náà jẹ́ tiwọn that is all he can do bójú òbí náà lọ́ọ́ dìklẹ̀ tó wọ bẹ̀ mo lè fi gbogbo tí mo ní búra fún yín pé kò ní sí ìyàtọ̀ the same thing náà ni as far as as tẹ́ ẹ bá kọ̀ láti takùn constitution yẹn láti tap root yẹn bọ́ọ̀ ṣe máa rí lọ náà nìyẹn reality lẹ́gbọ́n lẹ́nu mi ẹ̀yin ẹ̀yin ẹranko gbogbo wọ̀nyí let me go back to àmọ̀ràn tí mo mú wá ẹ̀yin èèyàn mi nínú Yorùbá nation ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ Tinubu wọlé kò dá Yorùbá nation dúró Yorùbá nation is a movement and it will continue nothing will change it Yorùbá nation continue mo wá gbà yín nímọ̀ràn ni o mi ò sọ̀rọ̀ nípa àwọn ìyá o àwọn tó tó tó ń tẹ̀lé onítìrìkiri mi ò sọ̀rọ̀ nípa wọn torí náà tonítìrí ò ní kankan ṣe pọ̀ I don't believe in her ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́n tẹ́ nítorí pé tóbìnrin la ṣe gbógun tì í ayé yín gbò bá yá èmi ò ń gbógun tóbìnrin torobìnrin ló bí mi mo tẹ̀ lóbìnrin sílé tí mo fẹ́ níyàwó obìnrin I so much respect them ṣùgbọ́n mo fẹ́ kí ẹ understand wípé náà tiẹ̀ àní ẹnìkan papọ̀ mi ò dẹ̀lé ever acknowledge ẹ as a leader nínú Yorùbá nation is not a leader mi mọ tí ẹyin kan ẹyin tó bá jẹ́ leader ẹ ẹ ẹ ẹ kò sẹ́ni tó mú yín kò sẹ́ni tó lè arrest yín ẹ máa ṣe ẹ máa tẹ̀lé as followers ẹ lọ èmi o Ọmọlúkà o nothing will make me acknowledge Onitiri as a leader she is not my leader gbogbo àwọn tá a dẹjọ ń ṣe yorùbá nation kan súnmọ́ mi dáadáa wọn ò lè ever tó trust mi tán tẹ̀lé mi in Ondo state in Ekiti state in Osun state in Ogun state in Lagos state as well as Kwara and Kogi they will never acknowledge Onitiri eh, Onitiri uh, as their leader kò wọ́ tẹ̀ that is that but ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú tèmi tẹ́ ẹ gbàgbọ́ nínú Yorùbá nation mi ì sọ pé yìí tẹ́ ẹ gbàgbọ́ gan nínú bàbá Akíntóyè bàbá Akíntóyè ò kì í ṣàǹgẹ́lì bọ̀tẹ̀ yìí tẹ́ ẹ dúró tẹ́ ẹ gbàgbọ́ lótìtọ́ nínú Yorùbá nation ipe kò yẹ kó dàrú ipe kò yẹ kó bàjẹ́ ẹ̀yin ni mo ké sí o àsìkò tó yẹ kẹ́ ẹ sán ṣòkòtò rèé gbogbo Yorùbá world media àsìkò yìí ẹ sán ṣòkòtò yìí àwa home based media a make a decision wa àwa o àti Yorùbá world media we are coming back together this time around a máa padà sójú tá a wà ìṣe pa padà sí ìgbẹ́ wa o àtúrọ̀ ọ̀rọ̀ onítìrí náà ló dájà láàrin wa tá a ti sá lọ tá a ti kúrò láàrin wọn wọ́n tàgé wa pa ajá ajá onítìrí onítìrí ló kìkì bọ̀ wá lójú atlas so àwa home base àti Yorùbá world media we are gonna have a meeting we will go back to how we are telling ìfẹ́ tá a fi ṣe láti bẹ̀rẹ̀ a máa padà sí wọn iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọmọ Yorùbá ẹ gbọ́ mi iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ lónìí Monday ẹ̀yin ẹgbẹ́ wa ẹ jẹ́ ká múra ká gbàdúrà sí bàbá wa kò pa wá mọ́ lónìí orin tá a máa ń kọ primary school láyé ìgbà yẹn nìyẹn iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ wá fi ìmọ̀ yín ẹ jẹ́ kó ṣọ̀kan this time around no more quarreling no more fight I am calling on all of you pátá ẹ má ro bàbá kí ṣe báyìí bàbá kí ṣe tọ̀hún ìgbòho ṣe ti bí ìgbòho ṣe tọ̀hún forget let us learn how to manage ourselves right now àwa tá a bá agree how to manage ara wa a kò sí bá ṣe fẹ́ ṣe náà tá a ní ṣera wa ṣùgbọ́n èyí e, tó dùn nínú ẹ̀ ni pé ká ṣera wa ká tún jọ understand ara wa ká dẹ̀ learn how to forgive ourselves a person that want to be a leader must have one quality tó ṣe kókó jù that is compassion ẹni tó bá fẹ́ lead a ní tó ń pè ní compassion Anybody without compassion is not does not want it to be a leader. You must, as a leader, you, you must learn how to temper justice with mercy. That was an English I learned from Legend of the Seeker. You must be able to temper justice with mercy. Gbogbo yẹn pátá ẹ gbàgbé bóyá bàbá Akíntóyè ṣe yín right now ṣùgbọ́n ẹ sí lọ́dọ̀ Omídìrí bọ̀ síbẹ̀síbẹ̀ náà inú yín ò yọ sí bàbá Akíntóyè ẹ wá this time around forget about ó ṣe bàbá Akíntóyè kò ṣe bàbá Akíntóyè ẹ jẹ́ ká padà ká papọ̀ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ unite padà ó ní bí Yorùbá nation yẹn ó ní bá ṣe ń gbé kó tó di pé àwọn màmá dé kán tó dojú gbogbo ẹ̀ délẹ̀ ó ní bá a ṣe ń gbé tá a ṣe ń ṣe tá a bá wí tà ìwí ẹni wọ́n parọ́ wọ́n gbowó lọ́wọ́ yín wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n ṣe rally wọ́n ṣe to that rally ní èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn náà fi mọ tán pè ní Yorùbá nation ẹ̀yin ìka gbogbo tí ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ ni ẹ ṣáàkúkú dáwó mọ́ kò sẹ́ni tó kú kò sẹ́ni tó pokùnso pé wọn ò dáwó fún mi mọ́ o mo fẹ́ lọ gbé nǹkan jẹ àbọ̀wà ẹ di owó yín mú Go to your money. So, ẹni táwa ń gbìyànjú láti ṣe ni wípé àkókò yìí kò sí dọ́kàn wá pẹ̀lú Tinubu. We must unite kí iṣẹ́ yẹn bẹ̀rẹ̀ lẹ́kùnkúndùn. After all, nígbà tí Buhari wà ń bẹ̀, àdàlúrú òótọ́ àpariwo Yorùbá nation àfìgbà kankan da ìlú rú. Àbá nǹkan jẹ́ à ń ṣe protest ọlọ́pàá ò mú wa ọlọ́pàá ò harass wa a ṣe rally níta a ṣe lóńdó a ṣe lẹ́kìtì a ṣe lọ́sùn a ṣe lóògùn a ṣe lábẹ́òkúta the only place that ní problem òun lè kó òun lè kó other state nílẹ̀ Yorùbá a ṣe peacefully tí ò dẹ̀ sí ìjà láàrin àwa àtọlọ́pàá London state mo ṣe lọ́wọ́ mo ṣe lákòókò nílùú mi mo ṣe níbẹ̀ mo ṣe ní kàrí àkókò mo dé ọgbàgì mo kúrò mẹ́ra padà sísàlẹ̀ ń a ṣe lákùrẹ́ a ṣe ní eh, ọ̀dá a ṣe ní òkìtìpupa a ṣe lọ́rẹ̀ kò dẹ̀ sọ́lọ́pàá tó disturb ẹnikẹ́ni inú wa. So we are here peacefully. We want people to understand what we want. Àwọn tó ti yé tó ti gbọ́ wọ́n ti gbọ́. Àwọn tí ò dẹ̀ gbọ́ àwọn ló wù tí ò gbọ́. Èmi as a person mo ń bẹ̀ gbogbo yín pátá mi. I am calling on all of you either you are in Canada you are in United States you are in uh, uh, Brazil you are in Europe you are in anywhere Asia or even African country. Mi ò kí ẹ̀ ibikíbi tó bá wà. This time around, let us come together. Let us come together. Let us join together. Ẹ jẹ́ ká ronú bá máa actualize Yorùbá nation wa. Ẹ má gbàgbé o, orílẹ̀-èdè ta fẹ́ gbà kì ṣe gáràjì o. Ẹ̀tàn tẹ́yìn fúnra yín fẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀. Wọ́n á gba Yorùbá lọ́la, wọ́n á gbà lọ́túnla. Òun ló bí gbogbo wàhálà yìí you talk as a leader kí lẹ expect pé kí bàbá Akíntóyè sọ fún yín kó máa sọ pé ah, ah, ká tó lè gba Yorùbá nation yìí ó máa tọ́dún méjì tàbí mẹ́ta ẹ̀yin náà lẹ máa ṣépè fún bàbá oníbàbá but as a leader tí ẹ ní pé a máa gba orílẹ̀-èdè wa láìpẹ́ láì jìnà nítorí lè sọ fún yín náà nìyẹn ṣùgbọ́n ẹ sọ bàbá oníbàbá ẹ sọ lórúkọ ẹ ló sọ pé ó máa gba Yorùbá nation fún yín ẹni tó promise yín pé ó máa gba ní twenty twenty two ó ṣàbẹ̀ ti gbà fún yín sí i ẹ sọ bàbá ní bàbá lórúkọ tí yóò jẹ as a leader ìtò lè ṣe láti lè kú yín láti káàbù yín ni pé a máa gba orílẹ̀-èdè wa láìpẹ́ yìí ṣùgbọ́n ẹ fẹ́ gbọ́ kó parọ́ fún yín kó di twenty fast di twenty kìíní kan twenty twenty two lẹ́ máa gbà á òun lòun fẹ́ ẹ bàbá ọ̀dẹ̀ lè sọ fún yín pé ó máa tọ́dún méjì mẹ́ta òun sọ rú ẹ̀ èyí dàpọ̀ never say such wọ́n sọ rú ẹ̀ bí wọ́n bá gbé èèyàn lọ sọ́spítù tó wà lẹ́nu ikú tí dókítà bá ṣí ojú ẹ̀ tó tẹ̀sí ẹ̀ tí dókítà yẹn bá discover pé ẹni in the next five minutes ó máa give up dókítà yẹn ò ní ẹ̀ bà sọ fún tó ní á sọ fún wọn pé let's hope let's hope ló máa máa sọ ó dẹ̀ ti mọ̀ pé ó máa kú ṣùgbọ́n a máa fún wọn ní hope so tá a bá mọ̀ yìí pé bàbá ò ní ẹ̀ bà sọ fún yín wípé ó máa tọ́dún mẹ́rin márùn-ún tí orílẹ̀-èdè tẹ́ fẹ́ gbà só jẹ́ bíi káràjì ni ẹlòmíín plan àti gba garage. lásán ó ń lo odidi ọdún méjì ọdún mẹ́ta ó fi plan àti gba garage. at the end of the day nínú garage ń gba ẹ̀mí á tún lọ sí a ti máa plan pé bí bí bí mc ṣe wà yẹn àwọn kan wà báyìí tó ti plan bọ́n ṣe máa gbà lọ́wọ́ ẹ̀ bọ́n ṣe máa dìtẹ̀ tó máa overtake mc olúọmọ àwọn kan ti wà bẹ́ẹ̀ tó ti plan yẹn tó jẹ́ pé ó lè tó ọdún méjì mẹ́ta tó ti plan yẹn bọ̀. Garage lásán nìyẹn o kì í ṣe orílẹ̀-èdè o we are talking of a nation of more than seventy million people and you expect to gbà á àti ẹ̀tún wá dé orílẹ̀-èdè tó jẹ́ pé gbogbo wọn fi ẹ̀ gbọ́ra yé orílẹ̀-èdè tí gbogbo wọn gbọ́ra yé tó understand ara wọn dáadáa á tún wá dẹ́rú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ṣe tóun rè Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá gbogbo àwọn àgbààgbà tó ń gbẹnu sọ fún wa Where are they? They, they were nowhere to be found. Oore kò sí nínú wọn tó ṣe tí a rí àtàwọn tó jágbàgbà nínú wọn àtàwọn tí ò gbàgbà àwọn dàlẹ́ ni. They were nowhere to be found. Yoruba nation is a project from the temple of God. Ọlọ́run fọwọ́ sí i èmi rí àwọn àmì mo dẹ̀ rí àpẹẹrẹ wípé ìdí ọlọ́run fẹ́ ni ṣùgbọ́n ẹyẹ tàn wá jẹ wípé ẹ máa gbà lọ́la irọ́ ló ń jẹ bẹ́ẹ̀ a máa ṣiṣẹ́ tán ni we will work towards it láti máa actualize yorùbá nation ni èmi ò garanti yín lọ́dún bàbá Akíntóyè ò garanti yín Ìgbòho ò garanti yín kò sí kankan lu leader tó sọ fún yín pé ọdún yìí ẹ máa gba yorùbá nation except you want to deceive yourself. But we will walk. Iṣẹ́ tá a bá mú ṣe, ìmọ̀ wa tó bá ṣọ̀kan dáadáa, ó lè yáwọ́. Instead of ten years, ó lè di ọdún kan àbọ̀dún méjì. Depends on how we understand each other. Depends on how we tolerate each other. Depends on how we endure for each other. But you are not ready to endure. You are not ready to tolerate. And yet, ẹ fẹ́ gba garage just garage ẹ jẹ́ yé tọ́ra yín jẹ́ o that is not where I am going ìdè mi ń sọ i am calling on you all bàbá mi gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ọ̀rọ̀ yorùbá nation gbogbo yín gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ this time around ẹ jẹ́ kí ìmọ̀ ṣọ̀kan if àwọn people advice gbogbo ẹgbẹgbẹgbẹgbẹ oríṣiríṣi ẹ wọ́n kí lẹ́gbẹ́ ẹ jẹ́ kí gbogbo ẹgbẹ́ kan papọ̀ ẹ fọ́ọ̀mù ẹgbẹ́ kan kí gbogbo wa dúró sójú kan ohun kan ọ̀rọ̀ kan ní kẹjẹ kí gbogbo wa máa gbé jáde ohun kan ọ̀rọ̀ kan tó bá gbogbo àwọn ẹgbẹ́ tó ń pariwo ẹgbẹ́ rẹ̀ nìkan ẹ jẹ́ kí gbogbo ẹ̀ pápátá i'm not saying you should force them to withdraw talk to them ẹ bá wọn sọ ẹ kóra jọ kẹ ẹ jẹ́ kájọ bára wa sọ̀rọ̀ tábàjọ bára wa sọ tábà raise yẹ tábàra wa sọ àwọn tó bá agree wọn wọn kọ láti ẹgbẹ́ wọn wọn kó wọn fọọmù ànọdá ẹgbẹ́ ẹ fọọmù síwú ẹgbẹ́ kan tí gbogbo wọn máa gbọ́ra ayé tó ti máa máa ṣe bọtẹ má kọ àwọn dàgbòrú wọbẹ àwọn tó joyè minister of èpè ẹ má kó wọn wọnú ẹ má kó wọn ẹ má gbà wọn láàyè láàrin wa minister of ègún minister of èpè mo gbọ́ ìyá ọmọ àlè kan lánàá mo pè é lọ́mọ àlè kò sí ọmọ àlè ni ẹ́ tòró ò ní bàbá ò lẹ́bí tó bá lẹ́bí ni ò ní gbégbó ò ní bí ẹnu ẹ̀ yàtàyàmá kó máa ṣépè fún Professor Akintoye at his age at his age eighty-eight years old instead of you people to appreciate the little tọmọkùnrin yẹn ṣe tí bàbá arúgbó yẹn ṣe kékeré tó ṣe yẹn kẹ́ ẹ dúpẹ́ pé bàbá ẹ ṣe ẹ̀yin náà ní bàbá o ẹ̀rí bàbá ti yín gbé jáde kó wá fàyà máa rọ gbogbo wàhálà kí bàbá yín sá lọ sí oko papòdé kó sá lọ sí kútọnu kó lọ dúró sípò bẹ́ẹ̀ kóun náà máa wò tótótó ńbẹ kó má lè dé nàìjíríà ẹ̀yin ọmọ àlè rádaràda wọ̀nyí ẹ wá kóra yín jọ ẹ lọ ń ṣe voice note ẹ lọ ń ṣe pé fún bàbá ẹ pé yín ò ní kankan ṣe bàbá òní bàbá ti ó ti ó ti jà ó ti kọ́ńkà ó dẹ̀ ti ó ti jẹ́gùn bí bàbá Akíntóyè bá sùn lẹ́ni tó kú bàbá relé o ilé ló lọ tààrà peter máa kọ fún bàbá nìyẹn at his age ẹbà àwọn tó kú ní seventy gan wọn ń kọ abaṣọ fẹlẹlẹ fún wọn ká má wàá sọ eighty eight ìwọ ló yára ẹ náà ni ìwọ ló dààmú ara ẹ tó ṣe voice note yìí fúnra ara ẹ o kàn waste saliva ẹ o waste data ẹ o waste time ẹ o waste reputation ẹ o bà yí ọ̀nà ẹ jẹ́ o bà yí ọmọ ẹ jẹ́ o bà yí ẹ jẹ́ you are the one that waste your time gbẹgbẹ ẹ bá ṣe gan tó pa bàbá kò sẹ́ni tó fẹ́ mọ̀ gbẹgbẹ ẹ ló pa bàbá àbàṣọ fẹlẹlẹ o àbàṣọ iná máa kọ fún bàbá nìyẹn bẹ́ẹ̀ ló gbọ́ yẹn lẹ́nu mi ẹ̀yin ọmọ àlè rádaràda ẹ láì ní nǹkan ṣe wọ̀nyí ẹ kóra yín jọ ẹ̀yin èèyàn ẹ má kó àwọn mínísítà elépè síbẹ̀ àwọn ìkà ẹ má kó wọn jọ I am calling on all of you now gbogbo ẹ̀yin wíìsù nínú Yorùbá nation tẹ dúró lórí òtítọ́ tẹ fẹ́ kí gbogbo ẹ̀ jọ ẹ fi ìjà lẹ̀ if we want to move forward we must learn how to tolerate ourselves a gbọ́dọ̀ tolerate ara wa a gbọ́dọ̀ gbà fúnra wa. Oyèdèpọ̀ Àkàngbé má ṣe pè mí please abeg you má ṣe pè jọ. a gbọ́dọ̀ gbà fúnra wa kì í ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹra wa la gbọ́dọ̀ máa fi take action òun mo ṣe ń bẹ gbogbo yín sí ni mo àbíù sí yín ni ẹ̀yin bàbá bàbá ẹ̀yin màmá màmá tẹ́ ẹ sì gbàgbọ́ nínú Yorùbá nation you are not doing it because of Akintoye you are not doing it because of Sunday Igboho you are doing it because you believe in it ẹ jẹ́ ká kóra wa jọ padà ẹ jẹ́ ká mọ̀ wá kó ṣọ̀kan padà ká jọ ní plan ká ní template ká ní structure ká mọ̀ bí tá a fẹ́ gbà lọ ká mọ̀ bá a ṣe fẹ́ rìn ká mọ̀ ìgbésẹ̀ tá a fẹ́ gbé this time around èmi rí danger lókè o ó ń mi dìrọ̀dìrọ̀ báyìí ó lè má yẹ yín bọ̀ tó yé mi I saw danger coming looming it's left for you leaders ẹ gbé ìgbésẹ̀ gbogbo yín pátápátá I am calling on you bàbá bàbàtà ògúnríbidó bàbá àròpọ̀ gbogbo ẹ̀yin wíìsù ìyá Janet Fasaki ìyá wa lẹ ẹ kàn lágídí ni màmá kì í ṣe pé kò sóòótọ́ díẹ̀ díẹ̀ náà ọ̀rọ̀ yìí ẹ lágídí ẹ̀dẹ̀ nobody is above mistakes kò sẹ́ni tó above ẹ̀ màmá tí èèyàn tó bá ṣe àṣìṣe tó bá ríyàn sọ fún pé this is a mistake let that person ẹ jòkó padà ẹ wò ó kẹ wo bí dẹ́ ti ṣàṣìṣe lóòótọ́ kẹ́dẹ̀ take care ntẹ́mi bá yín dà sí tí mò ń bínú sí sí yẹn lẹ́yìn yẹn kò sọ́nà kankan tó fi ṣẹ̀mí màmá o pàtàkì ọ̀ṣẹ̀mí ọ̀ṣẹ̀mí o you are part of this Yoruba nation ẹ gádà ara yín kẹ ẹ jẹ́ ká sọ òtítọ́ síbi tó òtítọ́ bá wà let us tolerate each other and for go further go further nínú Yoruba nation mo ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ mú yín sọ ọ̀pọ̀lọpọ̀ nínú yín ǹtẹ́ ẹ sọ mo ti ń gbọ́ mo dẹ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ yín ló ń wù kí ìran Yorùbá yìí ká dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ṣùgbọ́n kì í ṣe nǹkan tí a kàn lè ṣe bẹ́ẹ̀ just like that it requires a lot of effort a lot of sacrifices a lot of ẹ mọ̀ pé wàhálà gidi a orílẹ̀-èdè àwọn orílẹ̀-èdè ńláńlá lágbàáyé tí ò kí Nàìjíríà pín tẹ̀ tẹ̀ ń bá jàjàkadì ẹ̀ mọ́ Amẹ́ríkà wà lára wọn UK wà lára wọn Canada wà lára wọn China wà lára wọn àwọn orílẹ̀-èdè tí wọn ò fẹ́ kí Nàìjíríà kó pín lábẹ́ tó ti wò ó mọ àwọn ni mo mention fún yín wọ̀nyí they don't want Nigeria to divide because of what that benefiting from Nigeria kò yé yín tá a bá tolerate ara wa ká unite padà ẹni tí mo ń pariwo níbẹ̀rẹ̀ nìyí láìsí bẹ́ẹ̀ mo garanti yìí pé dùgbẹ̀dùgbẹ̀ ó sọ sókè yìí o á léwu gidi. Matthew Temitope, please, I talk about Lagos state election because it's not good for IPOP to take Lagos. Wetin concern me? Eh, Ẹn tó bá fẹ́ ni kó fẹ́. N tó bá wù wọ́n nìkan, àwọn ẹ̀kọ́ ti sọ fún àwọn tó ra wọn mú. <laughs> wọ́n láwọn tó ra wọn múná sọ ẹlẹ́gùsì sọ jáde àtàwọn kan lẹ́jẹ̀ tó bá tó ra wọn mọ́ ẹ̀jẹ̀ kan mú ṣé mo ṣe ń pariwo eléyìí ni please ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ mi ẹ lọ wo àwọn previous video mi tí mo fi sọ̀rọ̀ nípa activities àwọn Ìgbò lẹ́kọ̀ọ́ some people tagged me mo ní kan nínú wọn tó jẹ́ very close friend of mine kò lè ṣe kó má pè mí lẹ́kọ̀ọ́ ó sọ fún mi pé òun ti wọ sixty years kó náà dẹ̀ bí òun sí. he was a very close friend of mine bó tiẹ̀ jẹ́ kó dùn mí faranfaran ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a close ó máa ń pè mí a máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n ọjọ́ tó gbọ́ tí mo sọ̀rọ̀ yẹn ọjọ́ yẹn ló sọ mí dọ̀tá. I have to speak the truth I have to say the truth báwọn ọmọ Yorùbá ṣe fàyè gba àwọn àlejò ó ti kó bá Yorùbá púpọ̀ jù kì í ṣèkó nìkan ṣe bẹ́ẹ̀ kò lẹ́rí ní àkúrẹ́ ìkan náà àwọn ọmọ ibo dáadé sórí ọlọ́ba déjì àkúrẹ́ ní palace ẹ̀ tó náwó sí eh, déjì àwàyè bẹ́ẹ̀ ni mo sọ fún yín lákúrẹ́ ó náwó sí déjì ní àwàyè déjì ọmọ ibo wọn fi jẹ eh, ṣé òbí òbí of eh, Ìgbò ebi ń du Ìgbò of Àkúrẹ́ ó náwó sí déjì pé àwàyè wọ́ba nínú palace ẹ̀ not just Lagos state alone gbogbo ilẹ̀ Yorùbá ni there should be a law aláwọ̀ kan tá a pariwo nìyẹn election is coming Lagos na one of fẹ́ dìbò against Sanwó-Olú you are you are expecting us to talk èmi náà ti mi ò well I will do my best ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ẹ dìbò fún Sanwó-Olú after all Yorùbá nation gan tá a láàrin tà fún kì í ṣàṣepá ní gómìnà táwa fẹ́ fi síbẹ̀ ń sìn bá a bá sọ pé kí Sanwó-Olú kàn dìbò fún àwọn ará abíádìbò ọmọ Ìgbò àti gómìnà lẹ́kọ̀ọ́ ọmọ Ìgbò náà gbé dìde nínú ẹgbẹ́ labour party labour party tó win ní president ọmọ ẹtì ní rẹpù èkó olóyè tí ọmọ Ìgbò ti kó ń bẹ o bẹ́ẹ̀ ni olóyè ọtọ ọmọ Ìgbò ti kó nínú rẹpù nínú nínú eléyìí tán fẹ́ ṣe yìí ẹni bá fẹ́ kó gbọ́ ẹni tí ò bá dẹ̀ fẹ́ kó má gbọ́ ẹ̀yin olórí burúkú dédé ǹdè dẹ́mọ̀ yàn ń tàgì ẹ̀tún tàgì ọmọlúkà ti ń kàn bẹ́ẹ̀ fún Sanwó-Olú kò kọ́ mi kò mọ́mú láyà mi But bọ́ńdẹ́mi we, ní pé ibo the lè gbalẹ̀ yorùbá mọ́ wa lọ́wọ́ Lagos state belongs to yorùbá people ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ jòkó sílé tẹ́ ẹ wá dìbò ní ti àkọ́kọ́ mo appreciate gbogbo yín bẹ́ẹ̀ kàn tí ẹ ignore ìbò yẹn this time around ẹ jáde ẹ má fún ibo láàyè àwa ọmọ yorùbá àti ní gómìnà tá a fẹ́ yàn sí ní èkó àní gómìnà àti ìní so èkó ò dẹ̀ ní wà láì lólórí láì ní gómìnà àwa ò dẹ̀ fẹ́ gbà àlè àpọ̀ bẹ́ẹ̀ láéláé ọmọ Ìgbò kó máa ṣe olórí lẹ́kọ̀ọ́ it's not possible so therefore ẹ jáde kẹ́ dìbò fún Sanwó-Olú tó jọmọ tó jọmọ tó jọmọ Yorùbá tàbí kẹ́ dìbò fún ọmọ Yorùbá tó wà ní PDP èyí tó bá wù yín kẹ́ dì fún Jandor tó wà ní PDP ọmọ Yorùbá ni Sanwó-Olú ọmọ Yorùbá ni èyí tó bá wù yín náà méjèèjì ṣùgbọ́n ẹ má jẹ́ kí rí yín kẹ̀kẹ́ bò fún labour ọmọ Ìgbò ló wà níbẹ̀ tèmi nìyẹn o ọmọ Ìgbò ló wà ní labour either PDP or APC tó bá tẹ̀yìn lọ́rùn ẹ dì fún tèmi nìyẹn ìyẹn dúró bẹ́ẹ̀ then tabatúníkà wo ó tún dangerous for PDP I don't want to go deep into that mo ti sọ wọn bá tó yẹ kí n sọ but mo tún wò tẹ bá ní ẹ fẹ́ gbòtì fún PDP àwọn èyí lè lọ síkì àṣìṣàn lọ́dọ̀ àwọn labour kán jọ kó láìdí papọ̀ kán lọ gbé PDP tán bá gbé PDP wọlé agreement wọn ni pé afa àwọn ọmọ Ìgbò lẹ̀ kán máa jayé orí wọn kán máa gbádùn bó ṣe wù wọ́n kán máa ráìdí wa bó ṣe fẹ́ because àwòtọ́ láwọn lòún jẹ so ó tún danger or is so dangerous to vote for PDP even so ẹ jẹ́ kí Sanwó-Olú kúkú sọdún mẹ́rin ẹ̀ tó kù yẹn ẹ dì í fún bọ́lọ́run ti bẹ tẹ́mi ẹ̀ ń bẹ bá sọ pé àti Tinubu o àti Sanwó tó bá ní kò sínú wọn tá parí ọdún mẹ́rin yẹn tí Yorùbá fi máa jáde tí ibo àfi bá tiẹ̀ lọ tó ní kálukú á pín tí Nàìjíríà máa túká Ọlọ́run ló nígbà àtàkókò bó dẹ̀ ṣe wọ Ọlọ́run ọba ló ń sọ láẹ̀ this is just an advice ẹni tó bá wù kó sọ pé mò ń bẹ́ẹ̀ fẹ́ fi sí ẹ̀yin lẹ́ni wàhálà yín. Everybody will go wò ó tó tó to understand So, mo appreciate but i will go back to my advice And you do ẹni ojúlówó ọmọ yorùbá And the, and unite ẹ fi mọ̀ ṣọ̀kan ọjọ́ ká padà ìyá kúkú ó gbọ́dọ̀ sún yín ẹ ti dúró ẹ gbọ́dọ̀ ṣe lady, mama. màmá ẹ dúró lójú òtítọ́ mo mọ̀ yí o ẹ dúró gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ wà lábúrọ̀d tẹ́ ẹ ti sa ipa ribiribi lórí ọ̀rọ̀ Yorùbá nation kó tó di pẹ́ nìkan dé kó tó dojú gbogbo ẹ̀ dé ẹ dìde àìgbà fúnra yín òun ló òun ló bà gbogbo nǹkan tó wà lẹ̀ òun ló bà gbogbo ẹ̀ jẹ́ ẹ dìde ẹ gbà fúnra yín ẹ gbà fúnra yín ah bàbá mi àgbààgbà táyé ṣe kò yẹ kí n má fún yín láyè kẹ́ sọ̀rọ̀ àgbààgbà táyé ṣe àgbààgbà táyé ṣe ẹ jẹ́ kí n gbé yín sí ẹ jẹ́ kí n gbé yín sí bluetooth ok ó ti wọlé ó yá ẹ sọ̀rọ̀. ẹ ẹ ẹ rasa mo ń rí kọ́mẹ̀tì àwọn èèyàn ni ẹ kó ètò. ẹ ṣé mo dúpẹ́. elédùn Elédùmarè á wà pẹ̀lú yín kò ní sú yín kò ní rẹ̀ yín mo rí kọ́mẹ̀ntì àwọn èèyàn mi kan bẹ̀rẹ̀ ni ẹnìkan ní Ẹdó ló ní Èkó ẹnìkan ní Àwórì ló ní Èkó wọ́n ń gbà mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n kọ́kọ́ ní òye wọn mo fẹ́ tọ̀ mọ́lẹ̀ sí fún wọn àtẹ̀yí tó sọ pé Àwórì àtẹ̀yí tó sọ pé Ẹdó hmm. àtẹ̀dó àtàwórì ọmọ Yorùbá ni wọ́n. Hmm èyí tí ó máa ń fa nǹkan fún ọ̀pọ̀lọpọ̀ ni torí pé wọn ò mọ wọn ò mọ nǹkan jinlẹ̀ ṣùgbọ́n níwọ̀nba tó bá mọ̀ gẹ́gẹ́ bí ọmọdé ara wọn ó yẹ kán tọ̀ àwọn àgbààgbà lọ kán béèrè pé báwo ni kìíní ṣe jẹ́ hmm. Ìgbò lè gba ẹ̀kọ́ lọ́wọ́ Yorùbá kò sí ìlú tó lè gba ẹ̀kọ́ lọ́wọ́ Yorùbá ṣùgbọ́n hmm. oníkálukú wọn wá wọn lu ojú kòkòrò ojú kòkòrò ló ń dà wọn láàmú nítorí pé ibẹ̀ yẹn wọ́n mọ bí ibẹ̀ yẹn ṣe jẹ́ wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ bó tẹ̀ jẹ́ pé Yorùbá ò rí nǹkan tó wà ńbẹ̀ jẹ Fúlàní ló ń jẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa lè fi ọwọ́ òsì kábi ilé wa àwa lálẹ́ kó Yorùbá ló ní àtàwórì àtẹdó ọmọ Yorùbá ni wọ́n fún èyí tí ẹ̀ ń tẹ àtẹ̀jíṣẹ́ sí olóòtú so ẹ lọ béèrè dáadáa wọ́n á sọ fún yín bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àgbàlagbà yín wọ́n á jẹ́ kó yé yín pé ìran yorùbá làwọn wọn ṣèran ibo wọn kì í ṣèran gàbàrí ẹdó ìran yorùbá ni ìwọ̀nba nǹkan tí mo kàn fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn nìyẹn olóòtú ẹ ṣe kó ètò. thank you ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣeun. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ wò wá ọ̀rọ̀ bóyá Ẹdó ló lè kó Èkó ló lẹ́dó ìyẹn ò tiẹ̀ ń ṣe ní we are coming back to that another time. ìyẹn kọ́ la sọ lónìí ẹ̀yin ojúlówó ọmọ yorùbá tẹ́ ẹ dúró ti Yorùbá tẹ́ ẹ sọ pé kí ti Yorùbá má gbé ẹ̀yin ni mo torí ẹ̀ wá o ẹ jẹ́ kí mo wá ṣọ̀kan ẹ jẹ́ ká padà unite ká ṣera wa lọ́kan. ààrẹ ọ̀nà kakanfò ló mọ fẹ́ o ọ̀rọ̀ àgbà bí ó àṣẹ lálẹ́ ẹni Yorùbá ṣòro jà fún. Hmm lóògùn ọbẹ tẹ bá ní yorùbá tí òró jà fún tẹ kọ tẹ ẹ sọ̀rọ̀ yóò lẹ́yìn o yóò lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn o ààrẹ yóò lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele ẹgbẹ́ òsókè prince ẹ mo kàn fẹ́ ṣí fìgbà eh, sí ẹ ti passport kù situation in Nigeria. go on sir. mi rò pé everybody notice pé mi rò pé everybody notice pé tí eh, wọ́n bá sọ ẹ̀yìn Tinubu number one to four ní Nàìjíríà máa jẹ́ Muslim. everybody notice it. everybody notice it. torí à ń sọ̀rọ̀ torí ibi que ìyá gbogbo wàhálà ìgbà ti bẹ̀rẹ̀ ni. Islamic agenda, Islamic agenda, Islamic agenda. Ṣé kò ní come to reality at the end of the day? Kí ló kí ló kí ni tiwa ń bẹ̀? Àbá àti Islamic nation ìbáàdẹ̀ Islamize everybody. Wetin be our own concern? Wetin we stand for be say Nigeria must divide. Yoruba must be on their own. Yes, Igbo must be on their own. And Arewa to be on their own. That is our campaign. So Gbàdánlẹ̀ ti lo power fún wa. Gbàdánlẹ̀ ti lo power fún ti pé ti lù wọlé We have to wake up. We have to wake up. We have to wake up. I put water. ọkọ̀ ẹ̀ lórí lórí ìjàmbá tá à ń ṣe. That's ìtọ́jú tó jẹ́ kí n sọ̀rọ̀ yẹn pé wọ́n lè sọ síbi àjẹdá ọ̀ the more pressure we put the more làwọn náà máa wú sí lọ́tọ̀ wá sí máa relax àwọn àfọ̀n lágbára sí i. Hmm. àwọn relax àgbà àwọn máa tó bọ̀ ti put pressure àwọn ọmọ máa wú ìjà náà máa wù kí àwọn lè ṣe kí àwọn so we have got to keep on to our agitator you know, and uh, have fun more pressure that is to big time lọ that's my own contribution for now thank you and god bless you ẹ ṣe gan ẹ ṣe bó ṣe rí òun lẹ ti gbọ́ yẹn o ó sì kú ẹnìkan tí máa fún láyè tí ó sì máa bá wa sọ̀rọ̀ kó tó di pé a máa lọ so tó bá ti padà request i will bring that person i will bring them in. ẹ ṣe o láti rándọ̀ gbogbo àlàyé ọ̀rọ̀ mi mo ti bẹ̀ yín ẹ̀yin tẹ́ dúró lótìtọ́ àti òdodo yorùbá nation i don't need to be mentioning names but ẹ ti mọra yín ẹ mọ ṣe tó ẹ mọ ṣe jẹ́ gbogbo ẹ̀yìn ni let us come together come up be ready let's come together and shout yorùbá nation ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan let us come back and achieve that yorùbá nation it's a must nítorí ọlọ́run pàṣẹ sí ni ọlọ́run ló pàṣẹ kì í ṣe yàn ẹ̀yin tó bá fẹ́ contact me let me just place it there you can call me on WhatsApp with zero seven zero four six zero nine two four eighty four WhatsApp only you either either by message or you call. Hmm. ẹ kọ́ńtàtì mi zero seven zero four six zero nine two four eight four whatsapp only ẹ kọ́ńtàtì mi máa gbé ẹ jẹ́ ń wo ẹni tó wà pẹ̀lú wa bóyá ẹni tá a lè fún ní àyè láti sọ̀rọ̀ mi not that method yeah let's try it. Mm. kalẹ̀ ọmọ yorùbá o. ẹ ṣeun bàbá mi à ń gbóhùn yẹn sọ̀rọ̀. ilẹ̀ yorùbá gbé wa o. àṣẹ ń tẹ̀gùn wà. mo ní ilẹ̀ yorùbá gbé wa. àwa náà ń ṣàṣẹ àṣẹ àṣẹ àṣẹ. nǹkan ẹyọkan tí mo fẹ́ dá sí mi ni mo gbọ́ nǹkan ẹyọkan tí mo fẹ́ dá sí o ní ọ̀rọ̀ ẹni tó wá sókè ní ìṣòro òun fẹ́ sọ lé lórí pé nípa wọ́n fẹ́ israel nàìjíríà lórí mùsùlùmí fún ti dọ̀tí. bọ̀ mo rò pé níbi generation tá a wà yìí táwọn èèyàn ti gbọ́ ẹ ti wá ẹ̀. báwo ni ẹ ṣe máa ṣe máa máa wò àbí jẹ́ máa tí ò fi sí àwọn tó bá ṣe ìlú kan islamization nàìjíríà kò dá máa tà it's not possible ó yẹ kó yẹ kí olú àwọn language tó ń jáde lẹ́nu àwọn èèyàn yẹn gan ọmọ tó ẹ̀ṣẹ̀ dìde lè kò gbọdọ̀ mọ ronú bẹ́ẹ̀ mọ́ ìgbà tí ò lè possible gan máa mọ bẹ́ẹ̀ pé kò sí not possible ni kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ káwọn máa accuse àwọn nǹkan tó yẹ káwọn èèyàn tó yẹ ká máa accuse lórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ìbáyìí wọ́n fẹ́ sọ di Islam nation wọ́n fẹ́ Islam Nàìjíríà lè wà lórí àwọn ìtàkùn dáhùn yẹn jọ kí wọ́n máa gbèrò lé yẹn kò ní ọpọlọ wọn kí wọ́n máa gbé kéèké yẹn kò ní ọpọlọ wọn it's not possible tó hmm. nǹkan tẹ́lẹ̀ ní èkó jù ẹ lọ. ẹ ṣe mo dúpẹ́. bọ̀ mo máa ń pé kí ni àwọn ìgbésẹ̀ ìgbésẹ̀ ẹ̀yin náà lè ṣe é bóyá táwọn èèyàn lè ṣe lórí àwọn ti ọ̀sán gbogbo tí wọ́n fẹ́ ajá sí tó jẹ́ ìdí lọ ní o. àti ìgbésẹ̀ táwọn ènìyàn yìí láti so there is nothing okay. I can do. Ọlọ́run kọ́ wa lọ ṣe. Àmì ẹ ṣé mo dúpẹ́ o. Ó dáa ẹ ṣé ó dáa o. Ok. Tó a nírí ju báyìí lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pápátá níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé ọmọlúkàrí. Yorùbá bọ̀ ó ní àbọ̀rọ̀ lásán fún ọmọlúwàbí tó bá dé inú ẹ̀ adòdèdè. Yorùbá náà ló tún pòwe kan tó ní tẹ́ bá fi ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tẹ́ fi ẹ̀yìn sọ́wọ́ òsì tẹ́ wá fi ẹ̀yìn rìn láti ìyìn èkìtì títí tó fi dé sẹ́yìn ẹni tí ò ní yin ni kò kúkú ní yin ni kò sí ń tẹ́ ẹ lè sọ kò sí ń tẹ́ ẹ lè ṣe àwọn tá a bu yín wọn a máa bu yín náà ni gbẹ̀yìn àfojoojúmọ́ rà bàbà lójú abínú ẹni kó máa gbólẹ̀ fún kó máa yí yóò máa títọ́lé ẹ lórí mi pẹ́ yóò máa yín mú sí ọ ni ṣùgbọ́n ṣe eléyìí tó bá lè ṣe ọlọ́run á sọ ẹ́ lẹ́sàn-án á sọ mí lẹ́sàn-án iṣẹ́ ọwọ́ mi á sọ náà ní tiẹ̀ See you there. Thank you and God bless you. Ó and you see TikTok ẹgbẹ́ mi tìràbàyè ó yá. like, ló ń jẹ́ ema máa láìkì ẹ máa bá mi láìkì ẹ máa láìkì ẹ máa tìràbà tìràbà tìràbà ó yá. <laughs> Ẹ máa tìràbà ẹ máa tìràbà ẹ máa láìkì ẹ ó yá èyí tó kù bẹ́ẹ̀ ó yá yá yá yá ẹgbẹ́ mi fò gbé mi fò ọbẹ̀ ẹgbẹ́ mi fò kíákíá. Mm, mm, mm, ẹ̀yin ti Facebook ló ṣẹlẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ ayé Facebook àti YouTube ó yá ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá ẹ̀ máa kọ́ bíi tí ìrọ̀wọ́ yìí ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá write it immediately orílẹ̀-èdè tó máa tọ́lọ́run máa fúnra tọ́lọ́run ti fàṣẹ sí ẹ má bẹ̀rù jọ ẹ kọ́ jáde ọ̀rẹ́ ẹgbẹ́ mi ìbò kíákíá ó yá jẹ́ ẹyẹ ti TikTok ibi tí ìrọ̀wọ́ yìí ó kù tíntìrì ó yá like like like like like like like like like ó ti dáa fún yín jù ẹ̀yin eléníyàn orí yín wà ńbẹ̀ ó ti má dànù dànù óyá óyá óyá ẹ̀yin tèmi tó bá wà ní tiktok tó ti fọ́lò óyá fọ́lò tó bá wà ní facebook tó fọ́lò Ọmọlúkà Gate TV óyá fọ́lò Ọmọlúkà Gate TV tó bá dẹ̀ ń wo youtube tó bá jẹ́ òun ló ti ń wò mí lọ́wọ́lọ́wọ́ óyá tó ò tí subscribe óyá make sure kó subscribe kó tó lè rí fídíò wa mi wò ní ẹ̀ẹ́dà upload ẹ̀ tàbá ṣe live wà lè wò God bless you. Oh, yeah, thank you, thank you, thank you, thank you. Oh, yeah.